الحمد لله ميز بين الأيام والليالي والشهور والساعات كما قال سبحانه وربك يخلق ما يشاء ويختار أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه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 tó fi ẹ̀sà fún àwọn oṣù kan nírú oṣù sùkádà tá a wà mẹ́yì tí ń jẹ́ oṣù abẹ́wọ̀ wọ́n tún fi ẹ̀sà fún àwọn wákàtí kan. ẹgẹ́ bọ́lá àwọn ọba àlekẹ́ ọlá subhanahu wa ta'ala ti sọ wípé ẹlẹ́dàá rẹ̀ máa ń dá ohun tó bá wù ú a sì máa dá sàlẹ́sà ẹ̀yẹ́rú sí ọlọ́wọ́n ọba ẹ̀dẹ̀rọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala nínú àwọn ọjọ́ ayé tó jẹ́ ọjọ́ ẹ̀sà òun náà ní ọjọ́ mẹ́wàá oṣù Dhul-Hijja bó o láti pàdé àwọn ọjọ́ mẹ́wàá ẹ̀wá yìí èyí tó pàtàkì nínú báwo láti pàdé àwọn ọjọ́ mẹ́wàá ẹ̀wá Dhul-Hijja èyí tá a dojúkọ pé pé tí ó jẹ́ ọjọ́ àtàlátà yóò sì jẹ́ àlárúbà á pàdé àwọn ọjọ́ mẹ́wàá yìí pẹ̀lú مقاصد niyya بإخلاص العمل لله وحده. wahda kí yẹn sáfọ̀mú ẹ̀mí rẹ̀ nípa iṣẹ́ tí yẹn bá fẹ́ ṣe fọlọ́hún kó ṣe fọlọ́hún nìkan lèyẹn máa fi fún nítorí ọ̀rọ̀ tá nẹ́bí sallallahu alaihi wasallam sọ wípé innamal a'malu binniyat gbogbo ṣẹ́ gbogbo èèyàn gbalada lórí rẹ̀ bá ní èèyàn bá ṣe rí lórí ẹ̀ àti fọlọ́wọ́n wa subhanahu wa ta'ala tó sọ yìí pé wa ma umiru illa liya'budullah mukhlisina lahud-din wọn ò pa wọn láti ẹnìkan kan ju pé kán fi lọ́hùn lọ ó sì já sí fọlọ́hùn nìkan ni wọ́n á fi ìjọsìn náà kù káyọ̀dẹ̀sì má gbàgbé ní kí yìí ìsàfọ̀mọ́ ẹ̀mí ẹni fọlọ́wọ́n wa subhanahu wa kó ti pèsè dábàá sí ọlọ́run nìkan lágbèé kalẹ̀ fún un ọwọ́ àánú májẹ̀mú tọ́lọ́run fi tẹ́wọ́ gba fẹ́ẹ̀dá ẹ̀rí ànábi sallallahu alaihi wasallam ó jẹ́ òye wa nípa aláwọ̀ iṣẹ́ rere tí yẹn bá ṣe láti lè fi hàn yàn ànábi sallallahu alaihi wasallam sọ wípé man samma'a samma Allahu bihi ẹni ọba ṣe rere tó fún àwọn èèyàn gbọ́ ọlọ́run ó fún àwọn èèyàn ní dáadáa yẹn kò ní gbẹ̀sẹ̀ dáadáa kankan mọ́. Bakene náà wọ́n máa ń yọrọ ọ́ọ̀dì ẹni ṣeré tó lọ fi hàn àwọn èèyàn yọrọ ọlọ́run tẹ̀sí máa fi kí nìyẹn hàn àwọn èèyàn kò á ní gbẹ̀sẹ̀ dáadáa kan mọ́ nínú fi ń pàtàkì tí a fi pàdé ọjọ́ mẹ́wàá tó lóore níbẹ̀rẹ̀ yìí òun náà ni àtọ́fà tó sọ ọ́ ìrònú kí nítorí pé ẹ̀ṣẹ̀ òun ni máa ń fa wàhálà sí yẹn lọ́rùn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọsàn nípa tó ṣòro ọlọ́run ni wọ́n máa aṣọ bẹ́kùn min musibatin fabima kasabat aydikum mùsíbà tó bá kàn yín wàhálà tó bá dé báyìí mo tẹ́ fi ọwọ́ ara yín fa ni àtẹ́sẹ̀ máa ń fa ìpáyín kéke àdánwò fún ẹ̀dá níyà nínú àwọn orí pàtẹ́sẹ̀ ni bí yẹn bá kọ́ ìmọ̀ kò ní nímọ̀ nínú orí pàbí burú ti ń bẹ fẹ́fẹ́ òun ni bí a máa dènà arísìkí fún yẹn nínú orí pàbí burú ti ń bẹ fún ẹsẹ̀ òun ni òkùnkùn máa wà nínú ẹ̀mí yẹn nínú orí pàbí burú tó wà fẹ́fẹ́ òun ni pé á jẹ́ kí yẹn yẹ pẹrẹ kí yẹn yẹ yẹ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú orí pàbí burú ti ń bẹ fún ẹsẹ̀ òun ni pé èèyàn ní yé máa ṣẹ̀ báyìí tó fi di pẹ́sẹ̀ máa padà fúyẹ́ lójú èèyàn tí ò ní jẹ́ nǹkan kan mọ́. inú orípa bíburú tó wà fún ẹ̀ṣẹ̀ òun ni pé yín máa ń jogún ìyẹpẹrẹ fún èèyàn ìyẹn tẹ gbọ́dọ̀ yẹ̀yẹ́ ni. ẹ̀rí inú orípa bíburú ti ń bẹ fún ẹ̀ṣẹ̀ òun ni pé bí ẹ bá ṣẹ̀ṣẹ̀ dójú ẹ̀ ọkàn ni ti ń dẹ́ṣẹ̀ yẹn ọkàn rẹ̀ ó padà dì pa ẹ̀rí ẹ̀yẹ́rú sí ọlọ́run ọba ànínú dáàbì pàdé mẹ́wàá bẹ̀rẹ̀ zulhijja yìí ọ̀hún náà ni kéèyàn ronúkìwàdà ìronúkìwàdà òtítọ́ nítorí bí ẹ̀ṣẹ̀ bó ṣe ní orípa bíburú bẹ́ẹ̀ náà ló ní àwọn ìjìyà nínú àwọn ìjìyà ètò ti kéèyàn ó ní lórí ẹ̀ṣẹ̀ òrìgbẹ́ni tí bá ń dẹ́ṣẹ̀ kò ní ní tìjúmọ́ adẹ́sí má gbàgbé anabi sallallahu alayhi wa sallam wọn ni alihaya khairun kullu ẹ̀rí tìjú nìyí gbogbo orin yẹn yẹn òun ní ń bẹ lára ìtìjú bákan náà inú ìjìyà tó wà nínú ẹ̀ṣẹ̀ òun ní pé yóò pè ní lọ síbi kéèyàn gbàgbé ọlọ́run ọba subhanahu wa ta'ala kéèyàn kọ́ ọlọ́run ọba sí nínú ìjìyà tó wà nínú ẹ̀ṣẹ̀ òun ní pé ìdẹ̀ra tí ń bẹ fún yẹn á ti díyà jẹ àti ìdẹ̀ra tó lọ́wọ́ bá ṣe fún yẹn kó lè díyà àti tí yẹn bá yapa bákan náà ìjìyà tí ń bẹ fún ẹ̀ṣẹ̀ òun ni a ṣéǹjì orúkọ ẹni tó dẹ́sẹ̀ kúrò níbi orúkọ ẹni ní tẹ́lẹ̀ adẹ́ni bi tọ́ra yìí pé wà olè ní wà máa fẹ́ ní olè ọba jẹ́ wà bẹ̀rẹ̀ ní wà máa fẹ́ ní alágbèrè ọba jẹ́ rìbá ní ìjà máa fẹ́ ní onírìkà ẹ̀rí bákan inú jìyà tó wà fún ẹsẹ̀ òun ni pé yóò ẹ̀yà ọkẹ́ ló gbogbo ọdún ní onísànfààní kankan bákan náà kò ní sí ibùkún bí arísìkí fún yẹn bẹ́ẹ̀ yẹn nímọ̀ gan kò ní sàlùbáríkà ń bẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣiṣẹ́ kò ní wúlò kódà ìtẹ̀lé èèyàn kan máa fi wéèsì ni ẹ̀sìn yẹn ṣe kò ní ayé gan ní ọ̀wá ní rojú ẹ̀rí ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ọlọ́run ní wàlọ́ àwọn aráàlú tọ́ba yìí kí wọ́n lọ nígbàgbọ́ ni tí wọ́n ti wá fáyọ̀ ọlọ́run ọba tó fi ṣe rẹ̀ ni wọ́n ń ṣe má ṣe rẹ̀ wọ́n jìnà sí ọlọ́run ní lafatahna alayhim barakatin minas samaa wal ard ọlọ́run ní orí ajẹ́jẹ́ tán ìbùkún adẹ̀sí sílẹ̀kùn ẹ̀ fún ọ láti sánmẹ̀wá àti láti nílẹ̀ ṣùgbọ́n o walakin kazzabu ṣùgbọ́n wọ́n fi àwọn wọ́n kò ọlọ́run la wá gbá wọn mú pẹ̀lú iṣẹ́ láàbí tí wọ́n ń ṣe. ẹ̀rí inú ìjìyà tó wà fẹsẹ̀ ọ̀hun ni pé ẹni tí ọ̀yẹ́ kó gbóyà síyàn á máa gbóyà síyàn ọkọ ni ẹ gẹ́gẹ́ bí olórí ilé ọkàn rí pé tó bá ti ń yapa báyìí ìyàwó rẹ̀ ò ní gbọ́rọ̀ tó lẹ́nu mọ́ wọ́n lọ́ọ̀dì kódà ọ̀kadà lè máa takú mọ́ yẹn lọ́wọ́ ẹsẹ̀ lè fà mútu lè máa hàn án lè mọ̀ tọ́ máa náwó sí pé mo sì wo báyìí wọ̀ ní gbogbo ohun tí ń da láàmú. ẹ̀rí kan náà àwọn ẹni rẹ̀ ó ní tí mo bá tẹ̀ ń yakọ̀ ọlọ́run báyìí kì í sì máa ń mọ̀ ọ́ lára mi ni pé ń tẹ̀sán pé ìwọ obìnrin ṣe ni yóò ti tó ṣe kí ni wọ́n ní ọmọ àpẹẹrẹ lọ́kọ̀ àtẹ́sẹ̀ ni wọ́n ní kódà nǹkan ọ̀gbìn tóun bá ní kù báyìí ó lè ta súnmọ́ òun lọ́wọ́ ẹ̀rí àti ọ̀yẹ̀ká ronúkúwàdà nípa ìyapa inú nkẹta ní fi kò èyí táwọn ò pé bí ọba jẹ ọjọ́ àtàlásà yóò jẹ ọjọ́ àlárúbà nítorí pé ìrònú dùwàdà ìrìnjẹ wà bẹ ọ Ọlọ́run ọba subhanahu wa ta'ala Ọlọ́run nípa amma man taba wa amana wa amila salihan fa asa an yakuna minal muflihin Ọlọ́run ní ẹni yóò tọbaru ní dùwàdà tó sì nígbàgbọ́ tó wá ṣe rere kò ní ẹni yẹn máa wà nínú àwọn ẹni tó jèrè ẹ̀yin ẹrú sí Ọlọ́run ọba nínú kẹta fi pàdé mẹ́wàá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ṣíjà yìí òun náà ní ká wá tilẹ̀ yan ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala láti lè kọ́rọ̀ àwọn ọjọ́ yìí ṣùgbọ́n yẹn ò kì í ṣàdúrà nìkan àmọ́ bẹ́ẹ̀ lámùrè ní ìpinnu àti ìgbìyànjú kí wọ́n náà sọ pé mílíọ̀nù tẹ̀sí tí máa gbìyànjú níbẹ̀rẹ̀ mẹ́wàá zòlù hijja yìí ọlọ́wọ́n bá tí wọ́n gbìyànjú wọ́n tẹ gbogbo agbára wọn ọlọ́run nílẹ̀ àhàdá ìyá ní ọ̀hún ṣùgbọ́n ọ̀nà ẹ̀wá dẹ̀ máa fi mọ̀ wọn nítorí pé ọlọ́run ọba ní iṣẹ́ àwọn ẹni rẹ ọlọ́run ìra láre ẹ̀yin ẹrú sí ọlọ́run ọba àwa sọ wípé mẹ́wàá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìjà yìí ọlọ́lá kí lọ́fà tó fi lọ́lá ju àwọn yòókù lọ alákọ̀ọ́kọ́ mbẹ́ ọlá rẹ̀ hàn pẹ̀lú bọ́lọ́run ọba àlekẹ́ ọlọ́ba tó tóbi ọba tó pàtàkì wọ́n sì fi àwọn ọjọ́ mẹ́wàá yẹn búra níbẹ̀ rẹ̀ sọ́tò fẹ́jọ ọlọ́run ní wàlú fẹ́jọ ọlọ́run ló ń fi àlùfẹ́jọ àríbú ya ọgbọ́ra wọlé yálé aṣù àti òru mẹ́wàá wọn ni làyálé aṣù yẹn òun náà ní aṣírò lọ́lẹ́hìjà àbí ìbá sọjọ́ tó pàtàkì ní ọlọ́run ọ̀jẹ́ fi búra kàtẹ́ ní ọlọ́run bá subhanahu wa ta'ala ó lè fi ohun tó bá wù fúra nínú àwọn ẹ̀dá rẹ̀ kò túmọ̀ wípé dáyànjọ ọlọ́run lọ ṣùgbọ́n ọlọ́run mọ̀ pé nǹkan yẹn pàtàkì lọ́dọ̀ rẹ̀ ni ẹ̀rí kọ̀ wá tọ́ sí àwa káwọn afin kẹ̀kẹ́ búra yàtọ̀ sọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ẹ̀rí. a ní àwọn ọjọ́ mẹ́wàá yìí pàtàkì nítorí pé àwọn ni wọ́n lọ́lá jù nínú gbogbo ọjọ́ tí ń bẹ láyé bó ti wá nù hadith Jabir bin Abdullah radiyallahu ta'ala anhuma wọ́n ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ẹ̀rí àwọn ọjọ́ ayé tọ́lọ́lá jùlọ ọjọ́ mẹ́wàá àtọ̀lẹ̀ hijja yẹn ni wọ́n á nílò òjijì ọlọ́run ṣé tí ẹ bá lọ sójú ọ̀nà ọlọ́run lẹ́yìn ò lè kan ẹ̀hún tí ó tún lọ́lá tó ní àwọn sọ̀sálá níbẹ̀ ni o àyàfi ẹni tó bá jáde tọ́lọ́ sí jihad ọlọ́jà gbójú ọ̀nà ọlọ́run ọba ọwọ́ akú síbẹ̀ kò mú kẹ̀kẹ́ bọ̀ nígbà yẹn ló tó ṣe kò ń gẹ ọlá tí ń bẹ fún ọjọ́ náà wà bẹ̀rẹ̀ lórí hijja ẹ̀rí bákan náà àwọn ọjọ́ mẹ́rin wá yìí lọ́la nípa pé iṣẹ́ olóore ní yẹn bá ṣe ń bẹ̀ ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí ju iṣẹ́ olóore ní yẹn bá ṣe láwọn ọjọ́ míì lọ. ẹ̀rí anabi sallallahu alayhi wa sallam wọ́n ní àníkò sí àwọn ọjọ́ ayé kan tó ṣe pé kíyàn ṣiṣẹ́ rere bẹ́ẹ̀ ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ tó jọ mẹ́wàá ìbẹ̀rẹ̀ tó sì jà yìí wọ́n wá ní èrè òjijì ọba lọ jagun tó jọ ní ọlọ́run ọba ńkọ́ òjijì ọlọ́run ní àníkò bá àyàfẹ́ nìkan tó bá jáde ibi ni wọn á ní kí ló dé níbẹ̀ ni wọ́n fẹ́ ṣiṣẹ́ tí ó tójọ́ mẹ́wàá yẹn ni ẹ̀rí ẹ̀yin ẹrú sí ọlọ́run ọba. bọ́yá ọjọ́ yìí ó tún wá padà lọ́lá nípa wípé àwọn gbáǹkọ́gbì ìjọsìn wà nù rẹ̀ káàdì pé nẹ́fìlà bẹ́ẹ̀ ìyẹn ni pé bí ẹ bá ń kírun tẹ́lẹ̀ èèyàn ó tún sàlẹ̀ sí níbi àwọn ọ̀nà wàá fìlú rẹ̀ èèyàn níjọ́já bákan náà àwẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ju àwọn ọjọ́ mẹ́wàá yìí lọ ẹ̀rí. bákan náà nínú nǹkan tó fà àtọ́jọ́ mẹ́wàá yìí tó fi lọ́la òun ni pé Allah tabaraka wa ta'ala tún pàṣẹ pé ká máa ṣèrántí ọlọ́run ọba pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ sọ pé wa yadhkuru ismallahi fi ayyamin ma'lumat kí wọ́n tẹ̀sí máa dárúkọ ọlọ́run ọba ní àwọn ọjọ́ tá a ti mọ̀ yẹn. Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní al-ayyamul ma'lumat wọ́n láwọn ọjọ́ tá a mọ̀ yẹn òun náà ní àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ lórí hijja bọ́síyá fi àlàyéwò lè máa dùn dáa àwọn ọjọ́ tó ló ń kà yẹn òun náà ní ọjọ́ mẹ́ta ti ń bẹ lẹ́yìn ọdún léyà. gẹ́gẹ́ bí sọ alágbọ̀dọ̀ abdullahi ibùnà ọmọ rọ́jì aláwọ̀ tó aláàánú fún wọn wọn là nẹ́bi sọ́lọ́lá àṣàlá sọ yìí pé àníkọ̀ sọ́jọ́ kan tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run nífẹ̀ẹ́ sí kéèyàn وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اجاوب به ما كان يقولوا الله اكبر اجاوب به قولوا الحمد لله اجاوب به àwọn ọjọ́ mẹ́wàá yìí lọ́la tọ́lá àárín rẹ̀ láti rí yọ́mọ àrọ́fà àti ìfẹ́jọ́ kẹsẹ̀ rẹ̀ ni fẹ́yìnkì ọjọ́ kẹsẹ̀ àrọ́fà ìjẹ́ ní ọjọ́ àrọ́fà tàbí ní ọjọ́ kẹsẹ̀ tòun ìjà yìí níbẹ̀ ọlọ́run ti máa sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni náà tí wọ́n di ẹni àlùjẹ́nà ẹ̀rí àlóhùn ọwọ́ alọ́lá nínú gbogbo ọjọ́ yẹ́yẹ́ bákan náà kódà gbogbo ọdún gan ni aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wa lisa'il muslimin fi mashariqil ardi wa magharibiha astaghfiruhu wa atubu ilayh innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله فاتقوا الله nínú tó fà á sí àwọn ọjọ́ yẹn tó fi lọ́la òun ni pé ọjọ́ ìgúnrẹ́ ọ wà ń bẹ̀ nínú oṣù Dhul-Hijja gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam sọ yìí pé èyí tó fi ń tóbi nínú àwọn ọjọ́ ayé lọ́dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala ọjọ́ iléyà ni o lẹ́yìn náà tún ni àwọn ọjọ́ tó tẹ̀lé ẹ̀yẹ rúṣin Ọlọ́run ọba àwọn ọṣẹ́ wo lánàá sí nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí alákọ̀ọ́kọ́ kéèyàn jìnnà sí gbogbo ohun tó bá dé àárọ̀ gbogbo ohun tó bá dé wọ̀ kéèyàn fàá tutù láwọn àkókò yìí bó ṣe wá ní hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu wọn là nẹbi sallallahu alaihi wasallam sọ wípé ohun tí mo bá kọ fún yín ń pa rẹ ẹ jìnnà sí mi èyí sọ wípé mi ò lágbára àti pa ìwà pálapàla sí àtibọ́ ọ̀sẹ̀ ṣe wàhálà kò tó fi tẹ́lẹ̀ náà ẹ jìnnà sí mi. kódà bí yẹn bá jìnnà sí ohun tó dé ìwọ̀ tó fojú ẹ̀ báyìí ohun tó bá tó rújú gan kí yẹn pa sí. fọlá nẹbi sallallahu alaihi wasallam sọ wípé ẹnì yóò tọ́ bí e tún sọ́ra fún nǹkan tó rú tọ́tọ́ ni àbí ọ̀tọ̀ kúkú pàtì kí n kó n bí iyèméjì ó ń tọ̀ nǹkan ni ó ti fọ ẹ̀sìn rẹ̀ mọ́ ọmọlúwàbí rẹ̀ dẹ̀ ti dà ẹ̀rí nínú àwọn nǹkan tó jẹ́ tá a pàtì láwọn ọjọ́ yìí tí ọ̀yẹ́ ká tiẹ̀ dé díẹ̀ òun ní sẹ́kù sọ́lá bí bá kírun tẹ́lẹ̀ ọjọ́ tètè múrun rẹ̀ bákan náà yìí o ṣùgbọ́n dìgbà kákòókò òrùn bá lọ kó tó di pé yóò lù kádẹ́sì má gbàgbé òrùn tá a bá kí kákòókò rẹ̀ tó tó ọlọ́run nígbà báwo pé ẹ bá kọjá sí ẹ bá kí ọlọ́run nígbà ẹ̀rí bákan náà inú kẹta jìnà òun náà ni akílù rídà ìmáa owó èlé ìwọ lówó báńkì owó èlé táwọn sọ̀tọ́ láti ṣépè gbogbo yẹn yẹn ibi ẹni tí ń jowó lè àtẹni tí ń fún yẹn jẹ àtàkọ̀wé bẹ̀ àtolùjẹ́rì bẹ̀ àwọn sọ̀rọ̀ láńsọ pé ìgbéjìnà sáànù ọlọ́nkọ́ máa jẹ ti gbogbo wọn ní bákẹ́ náà ni wọ́n ti jọ rí mo tẹ́ lómi sọ ti fáàrí láwùjọ wa ń ẹlòmíì ò ti ẹ̀wọ̀ yín pé kò làlúrí ló gbé wa débi ipá ń mú kele ọgbowó káàkiri yóò máa fi ti fáàrí ọ̀gá yé báǹkì báyìí ló ń lò ọ̀rọ̀ ṣe kí ni kẹ́ kí ni ń dùn nínú bẹ́ gbogbo eléyìí agbọ́dọ̀ pàtì bákan náà nú ìwọ òun náà ní agbèrè o ẹẹri agbèrè kíyàn bá ti jẹ níyàn bá ń ṣe tẹ́lẹ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí kíyàn pàtì ẹẹri pàtì Ọlọ́run ọba subhanahu wa ta'ala títí gbogbo ọjọ́ ayé rẹ Ọlọ́run ni wọlé àtẹkọrọ kò sí náà ìwọ̀n tí ń dágbére ẹ má tẹ̀ ní tòsí ẹ̀ wọ́n ti gbogbo ọ̀nà ẹ̀sìn yẹn máa fi dágbére pátá yẹn máa fi débi àgbèrè ní ìṣẹ̀lẹ̀ haram bí kí ẹ máa wo obìnrin sẹ́yìn ọ̀lẹ́tọ̀ sí láwọ́jú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí kò máa wà ń kọ̀rọ̀ pẹ̀lú mi àbí kò máa bóbi sọ̀rọ̀ lórí fóònù tí ìṣẹ̀lẹ́tọ̀ rẹ ẹlòmíì tó bá wo orí fóònù ẹ̀ báyìí ó tẹ̀sí níyàwó ọkẹ́ bá nọ́mbà àwọn obìnrin rẹ́kẹrẹ́kẹ́ ni tó gbóhùn gbogbo àwọn eléyìí ti jẹ́ yóò ní àwọn jọ ń sọ̀rọ̀ náà ni gbogbo àwọn eléyìí ti gbìyànjú lọ síbi àgbèrè wẹ́rẹ́wẹ́rẹ́ ni. bákan náà má gbàgbé wọ́n bi ànábì léèrè pé ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù ó ní bẹ́ẹ̀ ni ẹbọ ni lẹ́yìn náà ní kọ pa ọmọ rẹ̀ nítorí kọ má bọ jẹun ìkẹta wọ́n ní kọ lọ fẹ́yàwó àdúgbò ẹlẹbi ọ̀rọ̀ pé ah nígbà tó wọ ń ṣe ń tó tọ́ ṣùgbọ́n wò ṣe ń títò sí kò sí ìyá ọ̀dà nù ọkẹjà ní sẹ́yìn tó bá tó ajá làkùnmọ́ aaa ah! ìyẹn tẹ̀ tó wá burú wá pátágbà ẹ̀rí gbogbo eléyìí èèyàn pàtì bákan náà nínú kẹta gbọ́dọ̀ pàtì òun náà ni ìmáàmù ìmúkùmù ẹni tó jẹ́ onímùkùmù bí ẹni tí ń fi sìgá àbẹ́ni tí ń fi gbó àbẹ́ni tí ń mutí àti gbogbo àwọn nǹkan tí máa ń pààyàn tó àwọn nǹkan olóró ní o ti ṣe rí àfihàn ní ummul khaba'i ìyá gbogbo ìdọ̀tí ni ẹ̀rí ìyá gbogbo ìdọ̀tí àwọn sọ̀tọ́ láńdẹ̀ jẹ́ oyé wa pé ọtí àtẹnì fi mú èpè máa máa jà wọ́n ni. bákan náà àlùkáwà ní ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala dẹ̀ ní wípé ẹni tó bí tún mutí láyé tí wọ́n kìlọ̀ fún tó lóun ọ̀gbọ́ àlùkáwà ní tọ́lọ́run ọba ti fún ní wípé amutí náà tó kábẹ́ẹ̀lì ní ọmọ ìkìyàrá wọ́n á bí anẹ́bí léèrè pé kí ní jẹ́ sílẹ̀ tó kábẹ́ẹ̀lì alóòsàsálá níbẹ̀ òun náà ni òróró ara àwọn ẹni tí wọ́n bá wọlé bíbá àwọn náà máa ń rí tí wọ́n bá ń yẹ ẹja ẹni tí kìnìkan máa kẹ́ báyìí àbí wọ́n yẹrẹ irú omi tí ń kẹ́yẹ lára àwọn ẹni tó bá wọlé òun ni wọ́n á fẹ́ nìyẹn mu wọn á fi rọ́pò ọtí rẹ̀ èyí tó ṣe pọ́ mu ní kí ni ọ̀tọ́ mu láyé ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀sẹ̀ tí wọ́n fẹ́ ká ṣe láwọn ọjọ́ yìí òun ni bí olúwalidé yìí máa ṣe dáadáa sí àti bàbá wọn tó bá ṣe yí pé kàtàǹgìrì lọ sí ààrẹ sí bàbá rẹ ọ̀yá àyípadà ká má gbàgbé Allah tabaraka wa ta'ala lẹ́yìn gbàgbọ́ pa wá láṣẹ ọ̀kọ́dọ̀ rabbuka alla ta'budu illa iyyah wa bil lẹ́yìn tó pa wá láṣẹ tọ̀hídù tán ìpè ọlọ́run ti pàṣẹ ẹlẹ́dàá rẹ̀ pàṣẹ pé ẹ kò gbọdọ̀ sin ẹnikẹ́ni yàtọ̀ sọ́lọ̀ òun nìkan ni wọ́n fi jọ́sìn. ọlọ́run tó wá pàṣẹ pé wọ́n fi lè wá lè dẹ́yìn ní àti wípé ìyá àti bàbá ń kọ́ ẹ̀sánà yàrá àǹtọ́ sínú ilẹ̀ ìhìmá ẹ̀sánà ẹ ṣe dáadáa sí ìyá àti bàbá ọ ẹ̀rí adẹ́sì má gbàgbé nínú ìjìyà tó ṣe pé èèyàn gbà ní kẹjúkẹjú láyé ń bíbáyé òun náà ní ìṣẹ̀yà ti bàbá ọ ọgbà àti abánsẹ̀ yà sẹ́ bàbá ẹ̀dá àpàjẹ́ ká síwọ́ ká má gbàgbé wọ́n ní afáwọn ọ̀sán láì mọ̀ sọ́wọ́n jọ ọjọ́ lọ́sà lánàá wọ́n tún ṣe béèrè níbi òjijì ọlọ́run iṣẹ́ ìwò lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù ẹ̀rì àdúgbò Ise níbẹ̀ irun ni kéèyàn kì í sásìkò rẹ̀ kejì òun ni ìṣe dáadáa sí àti bàbá lẹ́yìn náà ni kéèyàn yàtọ̀ ọlọ́run ẹ̀mẹ́ta la ń sọ̀sọ̀ la ń wò tó yẹ pé ọba ya àti bàbá rẹ̀ àbí kan náà àwọn méjèèjì ó bá wọn láyé ọ̀wá sẹ́rẹ́rẹ́ pẹ̀lú wọn tí a jọra lùjẹ́ ní ọlọ́wọ́ bá wò ẹ̀rọ àwọn sọ̀sọ̀ la ń sọ yìí pé ìyẹ́pẹ́rẹ́ ègbé kọ́ máa jẹ́ tuntun irúfẹ́ níbẹ̀ ẹ̀rẹ́ lẹ́kẹta nínú sẹ́dá afẹ́ká nímẹ̀wá bẹ̀rẹ̀ dòlẹ́hìjà wọ́n ní anabi sallallahu alaihi wasallam sọ wípé sẹ́ẹ̀rí okùn mọ̀lẹ́bí tí ọ̀jẹ̀ lómi lójú yẹn bí nǹkan kan tí wọ́n sọ̀rọ̀ máàlì ara sí ọlọ́run ọba sùhánù mọ̀lẹ́bí ọmọ àwa sọ̀rọ̀ bí ẹ̀dá nìyẹn wípé ẹnì yóò tọ́ bá pa mí pọ̀ ọlọ́wọ́n ọba máa dàpọ̀ mú tọ̀ ẹnì yóò tọ́ yà mí ọlọ́wọ́n ọyà ọ̀tọ̀ ẹ̀rí ìwà àdàmọ́lẹ́bí bọ̀ yìí yìí ṣe kó ṣe fún mi màá ṣe fún o ẹnìkan máa ń sọ fún alọ́pọ̀lọpọ̀ ọgbà ẹlòmíì ọ̀sọ̀ yìí pé nígbà tí mi ń bímọ tí mo ṣe ìyàwó ń jẹ lónìí one thousand ló mú wá àpò márùn rẹ̀ níyì ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ o àdébí sallallahu alaihi wasallam ó ṣàlàyé pé kìí ṣẹni tí ń da mọ̀lẹ́bí pọ̀ òun ni ó ṣe fún mi máa ṣe fún di ṣùgbọ́n ẹni tí ń da mọ̀lẹ́bí pọ̀ kátùmá wa gbàgbé ìdámọ̀lẹ́bí pọ̀ ìkù ní í ṣe pẹ̀lú nǹkan tó bá ti haramu ẹnì fáwọn yẹn wà lásìkò àlẹ́ àdá báyìí wọ́n ń sọ̀rọ̀ lé wọ́n ń sọ oríṣiríṣi wọ́n ń ṣe wọ́n ní ọ̀fẹ́ máa ya mọ̀lẹ́bí ni sẹ́sìn yìí sì kọ́ torí àwọn ìran tó ń sọ̀rọ̀ lé báyìí àjọ máa ń ṣàṣepọ̀ nígbà táwọn akẹ́kírun láàrin àwọn ọ̀kẹ́ òkírun tọ́bátàsì kò tiwa ní àwọn náà máa ń yọjú wá sí nǹkan báyìí ìyẹn ò débi ìdá pọ̀ bákan náà ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ọ̀sẹ̀ tá a fẹ́ ká ṣe nínú ẹ̀wà bẹ̀rẹ̀ zòlẹ́hìjà yìí òun náà ní ìṣàtúnṣe dúkùn ti bá ń bẹ láàrin wa. ìwọ tó o bá ní àìgbọ́ rẹ níyé láàrin ọmọ ìyá rẹ ó tètè lọ yẹjú ẹ o nínú nǹkan tá a fi súnmọ́ lọ́run ká má gbàgbé èyí tá a máa ń sọ fún àyẹn àdìsí àbíkúrẹ́rọ rọ̀díọ́lọ́ kàlán tí máa mùsùlùmí gbé jáde nù sọ̀híìfù ọjọ́ ìsìnẹ́ẹ̀lì àti ọjọ́ àlàmísì ẹ̀rí gbogbo ẹni tí ọba ti fi nǹkan ẹ̀mí ìkejì ọlọ́run ọba nínú ìjọsìn wọn á ní kí wọ́n wẹnu àlùjẹ́nà lọ má ti fún wọn àyàfi yẹn tán tó ṣe pé láàrin rẹ̀ àtọmọ ẹ̀yà rẹ̀ wọ́n ní dúkùn àìgbọ́ra ẹni yé ń bẹ ìkórìíra ń bẹ láàrin wọn wọ́n ní wàá sọ yìí pé ẹ máa wo àwọn méjèèjì tí wọ́n fi ṣàtúnṣe ohun tí ń bẹ láàrin wọn gbogbo àwọn ọ̀sẹ̀ mi ẹlòmíì ọ̀sẹ̀ mi olóṣù kan ń bẹ láàrin wa olóṣù méjì ọlọ́dún kan kódà ọlọ́dún mẹ́wàá ń bẹ tẹ́lẹ̀mí ọba tó ọba ọgbọ́n ti fà ní ìlú fúnra ara mi ẹ kìlọ̀ fún kótó ti fẹ́ máa jà ọ́ ṣé ọ̀lọ́ béèrè lọ́wọ́ lágbájá ni ọdún kẹwàá ní ìdẹ́nà àti òkìra dáadáa wà lọ́kàn yín adébí sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tọ́ bí iye ọmọ ìyá rẹ̀ lódì fún dídí ọdún kan bí ẹni pọ̀ pa ni toro súnmọ́ kẹ́niyẹn ní ìdì nǹkan tó lè jẹ́ ọ̀là láàrin àwọn méjèèjì kọ́ má dọ́dọ̀ ẹ̀gẹ́ náà òkè ìbémi àti ọjọ́ kíra wa torí bẹ́ẹ̀ ká ṣàtúnṣe dúnkù ti bá ń bẹ láàrin wa láàrin àwọn àkókò èyí tó ṣe pé tó ṣe fa wáyé bákan náà nínú àwọn dáadáa èyí tó ṣe wípé ó yẹ ká ṣe láwọn àkókò yìí ẹlẹ́ẹ̀karùn-ún ni ìjìnà sí àbòsí ṣíṣe àsọ̀rọ̀ àfàbòsí o tọ̀rẹ́ ẹni tó bá ṣàbòsí kò ní sí alátìlẹyìn fún lọ́dọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ẹ̀ lódìdí anabi sallallahu alayhi wa sallam wọn rí àbòsí zulmatun yawm al òkùnkùn dókùnkùn ni níjọ́ bí dàlùkìyàmà káfá sábò tí fọlọ́n ọba subhanahu wa ta'ala pẹ̀lú káfí nǹkan mí kún nígbà tá a bá ń sìn káfí máa fi nǹkan mí káfí máa sábò sí láàrin èèyàn bóyá oníyàwó ni àbọ̀ ọlọ́mọ ni àbọ̀ ganiẹ́ ni ipò yòówù tó o bá wà ọmọ fi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ dùn gẹ́gẹ́ bá a ti mọ̀ ibi tí ń jábò sí náà ni wọ́n tó ń ṣe yìí ẹ̀yọ̀ ẹ̀rí mọ́ mákẹ́lẹ̀ kó dẹ̀ sísúnmá bóra rẹ̀ sí pẹ̀lú àyapa ọ̀rẹ́ yìí ti máa yapa ó bóra ẹ̀ sí o torí á kóyà jẹ ẹ̀mí rẹ̀ tí ń wù àyapa fún yẹn mákẹ́lẹ̀ ká bá sàbòsí pẹ̀lú bí abọ́rọ̀ ni ẹ́ ọjà yẹn lówó o sì ní owó tó o fi sin ọ̀wá sán àwọn sọ̀sálàjọ yọ fábòsí ni ọ ọ̀nìmọ́tò lọ́kọ́ ní zol ìfẹ́ san gbèsè abọ́rọ̀ àbòsí ni mákẹ́lẹ̀ ká má sàbòsí àwọn ọmọ onílẹ̀ nígbà àwa la ní ilẹ̀ tẹ́ títà ẹ̀yìn tó máa tún ta ẹ sì lọ bẹ̀rù ọlọ́run ọba sùhánà àbá àdáadá ọ̀já ló ń lé bọ́ díẹ̀ lórí ní ọlọ́run mú bí ọwọ́ kan sí ànábi sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tọ́ba ṣàbòsí ṣípran nínú ilẹ̀ ẹmu tí òjò yín jìkan lọ ńlọra gé nínú ilẹ̀ fún tiẹ̀ àbọ̀ yọ̀ọ́kù ẹ̀rí bí ó ilẹ̀ méje yẹn wọ́n tẹ̀sí máa fi fún ma nígbà tó bá padà wọnú sáré ẹ̀rí bákan náà ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ọ̀sẹ̀ tá a fẹ́ ká ṣe ní mẹ́wàá ìbẹ̀rẹ̀ tó lè ṣíjà yìí òun náà ní máa pàṣẹ dáadáa ìmọ̀ akọ nípa ìwà àbàjẹ́ ẹlòmíì ọmọ fẹ́sìn ni o ẹ̀sìn ni o títí wá ti dá bóun ni tẹlòmíì náà ò ṣe ní ìbàjẹ́ ìyẹn wà lára ipa nífẹ̀ẹ́ ara wa bẹ́ẹ̀ ni fanabi sallallahu alaihi wasallam onílà yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ìgbàgbẹ́ nìkan kan yóò lè dì pé tí a ti fẹ́ fọ́mọ ya rẹ̀ èrò ohun ti ń fẹ́ fúnra rẹ̀ a máa para wa láfẹ́ dáadáa ìtumọ̀ onígbàgbọ́ òdodo ká ń jẹ nìyẹn ọlọ́wọ́n bá sùhánù ọ̀dà aláṣọ yìí pé wàlmùmínúnà wàlmùmínàtù báàdùhùmá olùyàwó báàdùhùn yá múrùnà bíl màrúfi wọ̀nyẹn hàwọn ànilmùnkà ọlọ́wọ́n ní sẹ́ra wọn nígbà gbọdọ̀ lọ́kùnrin àti lóbìnrin wọn wọ́n máa ń jọ ń jẹ́ olólùfẹ́ ara wọn ni lọ́nà ẹ̀rí wọn ti nífẹ̀ẹ́ ara wọn ni pé wọ́n á máa para wọn láti ẹ̀ dáadáa wọ́n sì máa kọ ìlànà a lẹ́ẹ̀kan náà á dáadáa lẹ́ẹ̀kan náà á ìwà bàjẹ́ ìwọ̀n tó fà òyìn gẹ lọ́mọ ajé kó rinlẹ̀ àìríyá tó hábì ọ̀mà oore tí ń bẹ fáàlì ọ̀mà yìí tọ́lọ́wọ́n ọba àlekèrè sọ wípé kóńtùm xeyrọ ọ̀mẹ̀tìn ọ̀hùrìjáde lè nà تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم ẹ̀rí ọlọ́run bá ní ẹ̀yin ẹ̀yin lẹ́lóore jù nínú ìjọ tó ti fọlọ́run bá fà yín yọ iṣẹ́ tẹ́ ẹ máa ṣe ọlọ́run fa ìyọ̀ fáwọn èèyàn iṣẹ́ tẹ́ ẹ máa ṣe òun ni fẹ́ máa pàṣẹ dáadáa ẹ máa kọ ìbàjẹ́ tó wá nígbàgbọ́ sọlọ́run ọ̀rọ̀ sùhánù. mo fi ẹni pé láì rí mẹ́tẹ̀ẹ̀ta yìí àìríyà oore tí ń bẹ fáàlì fún mà yìí kò lè rí lẹ̀ torí bẹ́ẹ̀ á máa pàṣẹ dáadáa á sì máa kọ̀ nípa làbùrù kálukú máa ṣe bọ́ bá ṣe yé nítorí pé kullukum ra'in wa ẹ̀rí gbogbo yín pátá òun ni a fún sọ kálukú láti máa fi òun tá a fún sọ bó ló ti yanjú rẹ̀ sọ̀rọ̀ aláre ni àbomójútó dáadáa bọ́yọ̀ ga ni pa àwọn ọmọ tí ń bẹ lábẹ́ wa láti ẹ̀ dáadáa á kọ́ bàjẹ́ fún ọ bọ́yọ̀ ni bọ́yọ̀ ìyá ni bọ́yọ̀ kan ni àbáwọn wà ni ìpèpè lọ síbi tọ́lọ́run ọba sùhánù ẹnì pa nẹ́bi sọ́lọ́lá àkàlà nsọ́ni sọ́tù yusuf pẹ̀kù lìhádì ìsàbílì adìrú ìlọ́lọ́hì aláàbàṣírọ́ àná wọ́n mọ̀ ní tàbáàní ẹ̀rí ọlọ́run ní ìrẹ́ ànẹ́bi sọ yìí pé ìlànà ẹ̀mí nìyí o eléyìí ní ìlànà ẹ̀mí adìrú ìlọ́lọ́hì màá máa pèpè lọ síbi tọ́lọ́ ìtumọ̀ rẹ̀ pé èèyàn ò ní pèpè lọ sọ́dọ̀ ara rẹ̀ èèyàn sì ní pèpè lọ síbi jàmáà kẹta àmì yìí ó pèpè lọ síbi ẹwà sin ọlọ́run ọba sùhánù ọ̀tàlá kẹtẹrù ọlọ́run ọba aláàbàṣírọ lórí ìmọ̀ àrídájú torí tí mo ọba tó ó ṣeéṣe kéèyàn fẹ́ kọ̀ nǹkan fún ọ̀yẹ̀ kó sì pé nǹkan fẹ́ kọ̀ fún yẹn dáadáa ni ó ṣeéṣe kéèyàn fẹ́ pààyàn látẹ̀ kó sì pé nǹkan fẹ́ pààyàn látẹ̀ ibi ni lórí pé aláàbàṣírọ lórí ìmọ̀ àrídájú òun ló fà tàbí sọlọ́lọ́ àṣálà ń sọ wípé man ra'a minkum kí ẹni tó bá rí mọ́ńkẹ̀rù ìwọ̀n tọ́kẹ̀kọ̀ ó rí ọ̀nàrọ̀ ìyá yẹn ọmọ àmọ̀dájú nípa rẹ̀ wípé mọ́ńkẹ̀rù nǹkan ni ọmọ àmọ̀dájú nípa rẹ̀ kò rújú rárá bí tí nǹkan ọmọlọ́dọ̀ rẹ̀ ọkọjá gbé àwọn kan ní ọ̀kan ọlọ́dà àwọn kan ní ọ̀dọ́ ọ̀hún kò rújú ẹni ọba rí nù yín kọ́ fọwọ́ yìí bí ọba lè fọwọ́ yìí kọ́ fọwọ́ yìí bí ọba lè fọwọ́ mi lẹ́yìn rẹ̀ torí bẹ́ẹ̀ ìpèpè lọ sísè náà lọ́wọ́ bá ọ wà nínú iṣẹ́ táà tún ṣe kíni o táà tún máa ṣe nínú mẹ́wàá ìbẹ̀rẹ̀ ìjà yìí ká má gbàgbé ike mọ̀ dá àyè làhùdà ẹni yóò tọ́ bá pé ní lọ síbi tó ṣe wà nù hadith tó lálàáfíà ibẹ̀ ni yóò tọ́ bá pé lọ síbi ìmọ̀nà àgbàládá kódà kò sì di ládá ẹni tó pè síbẹ̀ kò di lọ́wọ́ bákan náà ẹlẹ́ẹ̀kẹsàn bákan náà a tún sojú kòkòrò lọ́pọ̀lọpọ̀ ẹlẹ́ẹ̀kẹsán nìyẹn ká máa ṣe tìláwà alukur'an ká máa tọ́ lọ́pọ̀lọpọ̀ kódà àwa tá a bá ha ká tún tún yẹn wò ẹ ká má jẹ́ ọbọ bákan náà ká má gbàgbé bí alukur'an nìyí ẹ rí pàdé mi sọlọ àtàlà ń kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé ìkàràwé alukur'an ẹ̀kí alukur'an kẹfìgìdì ń bẹ̀ nítorí bí alukur'an nǹkan yẹ alukur'an ilé sì máa wájú ògbìn alukiyamọ á sì pẹ àwọn ẹni tó bá ké alukur'an bákan náà ẹlẹ́ẹ̀kẹwàá nínú àwọn ọ̀sẹ̀ tí a fẹ́ ká ṣe ní mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijja òun náà ní gbígbàwẹ̀ ká gbàwẹ̀ mbẹ pẹ̀lú hadith ìhùnẹ́yìdá bin Khalid tọ́wá ìhùnẹ́yìdá bin Khalid ọkùnrin nìyẹn ọgbọ́rọ̀ yìí lọ́dọ̀ ìyàwó ìyàwó rẹ̀ náà wà lóhùn gbọ́ lọ́dọ̀ apákan náà àwọn ìyàwó ànẹ́bì ridwanullahi alayhinna jami'a kọ́lọ̀ nǹkan yọnu sí gbogbo wọn. wọ́n ní kan náà àwọn ìyàwó ànẹ́bì sọ yìí pé ànẹ́bì sallallahu alaihi wasallam kana yasumu tis'a min hijja ní máa ń gba ọjọ́ mẹ́sàn-án nínú oṣooṣù hijja ẹ má gbàgbé níbi ọjọ́ kẹwàá òun náà ní ọjọ́ ọdún nínú àwọn ọjọ́ tó sì dé wọ̀ láti gbà wẹ̀ òun náà ní ọjọ́ ọdún ọjọ́ ọdún jáká a kò Ọjọọ wẹ̀ ọjọ́ ọdún iléyà a kò ti kéde a kò gbọdọ̀ wẹ̀ ń máa gba àwẹ̀ mẹ́sà nínú zulhijja èyí tó máa gba ọjọ́ aṣúra ìyẹn ọjọ́ kẹwàá nínú bákan náà máa gba ọjọ́ mẹ́ta gbogbo bákan náà a máa gba àkọ́kọ́ àti rahimahullah káti ẹ̀ má gbàgbé ife tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni láàrin ọjọ́ mẹ́wàá tọ́jọ́ ìbẹ̀rẹ̀ tó ṣíjà yìí àní sáláì márì kọ̀míìsì àti ìsìnlẹ̀lì mbẹ́ àsáwẹ̀ tó kó sínú rẹ̀ náà tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kọ̀kànlá nínú àwọn iṣẹ́ tá a fẹ́ ká ṣe níbẹ̀rẹ̀ tó ṣíjà wọn náà lè sọ́dà pọ̀ ọ̀rẹ́ àtìlúwa sàrà èyí sì yìí tí wọ́n á dá fún yẹn o ẹlòmíì ó ti jọ wọn bá tó dá wàrà fún àbẹ pàtàkà àbẹ gbò àbí ṣúgà àbí gúgúrú àbóyin nígbà yẹn lòun ó tó ṣe sàárà tiẹ̀ irú èyí tí wọ́n ń dá fún ọ yẹn ẹbọ lélẹ̀ ni ṣùgbọ́n ẹbọ ọ̀já lẹ́nu ni wọ́n ti ń pè ní sàárà kọ́lé lórí àwọn ọ̀sẹ̀ bọ́gán ọgbọ ẹbọ ló ṣe yóò ní sàárà ṣéwù tọ́lá wọn lè fẹ́ bọ̀ ọ̀já lẹ́nu ẹni tí ń ṣẹ́ bọ́gán ò pé lẹ́bọ láti pé sàárà ṣéwù fáwọn ti sàárà ni wọ́n bá yí fún wọn gbogbo orú wọn ní àti gbogbo àwọn nǹkan ẹ mi o ṣùgbọ́n ọ̀rẹ́ àtinúwà àbẹ́ni tó rí bóní bùkátà tó wá fi dúkìá tó fi sàánú irú àti fẹ́ ká ṣe lọ́pọ̀lọpọ̀ ní mẹ́wàá ìbẹ̀rẹ̀ tó yìí ká má gbàgbé gbogbo àwọn adá ní dúkìá àtàwọn tó sí ń bẹ lọ́wọ́ àkẹ́sí kọ́kọ́ tù ó lò èèyàn ò ṣe sàárà kọ́ wá ṣe pé látara sàárà tó ṣe ní dúkìá tó dìbò ṣùgbọ́n ìṣe àṣetánì yóò máa dẹ́rù òṣì ah, bá ọ pé áà ọba ti lẹ́ adínkù ni ṣùgbọ́n ìṣe sí ọlọ́run ọba subhanahu wa ta'ala òun máa máa ṣe àlùkáwà ní àforíjì fún yẹn àtìyọnu rẹ̀ pé tọ́ba ti lẹ́ adé ti tẹ̀ máa kọ sí i tọ́ba lẹ́yọ̀kan àti bá ní ẹ̀rẹ́ bá tó wá dáa jù àtúntì seven hundred báyìí yẹn bá tó wá lágbára lórí ẹ̀ àtúntì ìlọ́po tá a lè sọ bí ó ṣe tó torí bẹ́ẹ̀ nínú iṣẹ́ olóore kí a fẹ́ kí a tún mójútó ní ìbẹ̀rẹ̀ mẹ́wàá zòlè hijja yìí òun náà ní ma ti sàrà. bákan náà ẹlẹ́ẹ̀kejì la òun náà ní alùpùpù ṣìyà ìpẹ̀rẹ̀lẹ́yà ẹ̀rí ẹlòmí o ti dàgbà yóò torú mi yóò lọ́wọ́ ti wọlé ya ẹ dákun jẹ́ òní wọlé ya ẹ lọ́wọ́ ti wọlé ya ǹjẹ́ kí ló dé bàbá òun kì í ọ̀ tí ì máa ìyẹn gan fi ń tò ẹlẹ́mìíràn lé òun wá gbangba àbọ̀ òun ò ti pa ẹ̀tọ́ bá pa ọ̀pá lórúkọ gbogbo fámìlì kò sí láì fi ń bẹ̀ ẹ̀rí nínú àwọn ọtí olóore èyí tó ṣe tó wà nínú mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijja yìí òun náà nìyẹn òun ní ìpẹ́rẹ́ iléyà ẹ̀rí pàṣẹ ọlọ́run ní tọ́lọ́run sọ fáànù sọ̀sọ́lá pé sọ̀sọ́ gbìlẹ̀ rọ́bìkà wọ́n hà kírun fún ẹlẹ́dàá rẹ̀ kó sì kún rẹ̀ kó sì wà ní sọ́nù àti ìfúráwọ̀ di ọlọ́ọ̀tà láàánú wọn làwọn sọ̀sọ́ láǹ sọ wípé ẹni yóò tọ́ba nígbà láàyè wọn làwọn yóò tọ́sí wọn ní àǹfààní àti fẹ̀rẹ̀ lẹ́yà kọ́ wá pa kọ́ má dé yìí di láti wá kírun ìyẹn ni pé ẹ̀sìn ọdún là torí tẹ́sí bá dùn la ni ọyẹ kó lè ṣe kí ni o ọyẹ kó lè fẹ̀rẹ̀ lẹ́yà nínú kẹta ànísàlẹ̀ má mẹ́nu bá fi àfikàdí lọ owó ọ̀rọ̀ yìí jáde òun ni pé ipò súnmọ́ jù ni pé kó di júmọ́ àti ń bọ̀ á ti bẹ̀rẹ̀ mẹ́wàá ìbẹ̀rẹ̀ Dhul Hijja yẹn ibi tó súnmọ́ ní fáàtì fẹ̀rẹ̀ rẹ̀ káwá mú hadithi Ummu Salama dà yìí ká mú dání gẹ́gẹ́ bá ti máa ń rán wa létí rẹ̀ ní gbogbo ọdọọdún kíkẹ́ ńgbà tó bá ti gbé mẹ́wàá Dhul Hijja wọlé ẹni tó bá gbèrò láti paléyà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n gbé kan náà gbé ru rẹ̀ á sì rí i pé ìbẹ̀rẹ̀ Dhul Hijja yẹn tí bá jẹ́ sùlátà yóò sì jẹ́ àrùbíà kásákèsí abala yẹn torí ìbáàdà ni ẹ wá rí parí nínú àwọn dáadáa àti nǹkan tá a fẹ́ ká ṣe nínú mẹ́wàá ìbẹ̀rẹ̀ lórí hijja yìí òun náà nífẹ̀ẹ́ hajj ọ̀rẹ́ yẹn hajj ètí ìbọ̀ ètí ìbọ̀ àwọn mí bẹ́ẹ̀ fún wọn ti gbọ́ nǹkan kẹ́ẹ́lẹ̀ sọ yẹ kò sì tí ì báyìí ẹ̀yin wọ́n náà lè ronú kúwàdà. ẹ̀rí pé mo sọ fún wa níjẹ̀jọ́ pé gbogbo àwọn búlọ́ọ̀kù tẹ́ǹtò káàkiri àtàkẹ́tẹ́ǹpẹ́ tẹ́ǹtò káàkiri kò ní fáìlì lọ́dọ̀ ọlọ́run ọba sùhánà irú iṣẹ́ ló ní fáìlì o tètè ronú pìwàdà kódà kan lọ sọ bí méjì tá nínú bíi mẹ́rin àti márùn tó ń káàkiri pé báàkì ẹ̀ náà ni kò wúlò fún ọ ọ̀kẹ́ náà ọmọ ìyá tí ọba sì lóde kò ní fi gbé lọ. ẹ̀rí èyí tá a wá ní fáìlì lórí ẹ̀dá àgbàjì kan mójútó nínú àwọn ọ̀sẹ̀ tó tóbi ẹ̀ tó sì jẹ́ nǹkan tá a fẹ́ ká ṣe ní ìbẹ̀rẹ̀ tó lè hijja yìí òun náà ní iṣẹ́ hajj nítorí ọlá tó tóbi tó wà lórí ẹ̀ ètò ti fa ti mẹ́nuba ní ìjẹjọ fún wa. àǹbẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run dákun jẹ́ káwọn ọ̀sẹ̀ yọ ọ̀rọ̀ wa lọ́rùn àwa ké sí wa ẹ dákun ẹ jẹ́ ká kọ́rọ̀ àwọn ọjọ́ yìí akọrọ àwọn ọjọ́ alálùbáríkà yìí torí wọn eré fún ọ̀tá lẹ́ẹ̀mejì a sì sàpáǹtètè sàwọn rere ti ń bẹ́ńbẹ́ kájínà sáìdá kájọ́ lọ yé wa wípé o lè já sí pé léyìí nìkan náà láàrin mọ́ o a lè má rí wẹ́ẹ̀ mọ́ o à ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala a ní waqtiqana lima yuhibbu wa yarda wa an yufaqqihana fi dinina wa an yaj'alana mimma ya'mal liqawlihi tabaraka wa ta'ala. واعبد ربك حتى يأتيك اليقين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واخذل الكفرة والمبتدعين والمنافقين وانصر السنة والصليين في بلدنا هذا اللهم أصلحنا وأصلح الرعية ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار